akúrẹ́ dé àsìkò yìí gbòyìn olùgbọ́ mi wọ́n lá kú bójú ọjọ́ ṣe rí àtúnkù kọ́lé dá sí ogun àtàǹbá káàkiri mo ní ìjẹ́ kílódùà kó fèrè tó pọ̀ sí iṣẹ́ wa mo lámẹ́ mo ní ètò omi tòní ohun ni mo pè ní alénibáre àwọn ẹ̀dá kan bẹ̀ẹ́nu ayé tó ń jẹ́ sí pé alénibáre làwọn ń jẹ́ àwọn alénibáre tá a wá ń sọ̀rọ̀ ń pa wọn yìí kò síbi tí wọ́n sí wọ́n bẹ nílé ìjọsìn wọ́n bẹ láàrin ọjà wọ́n bẹ nílé tá à ń gbé wọ́n bẹ lọ́fíìsì wa kò síbikíbi tí àwọn alénibáre kò síbikíbi tí wọ́n sí Àwọn aléníbárí wọ́n wà káàkiri inú ayé ni. Wọ́n máa ń dààmú èèyàn ni, wọ́n máa ń fa ayé ni èèyàn lára ni. Aléníbárí. Àwọn aléníbárí tí à ń sọ̀rọ̀ ń pa wọ́n yìí, wọ́n máa ń rí, wọ́n máa ń léníbárí ni. Wọn kì í nífẹ̀ẹ́ èèyàn rárárárá bó ti wù kó mọ̀. Kò sí ń tá bá ṣe tó máa ń tẹ́rù wọn lọ́rùn. Àwọn ló máa ń jẹ́ alátakò fún wa nínú gbogbo kíbi tí a bá ń ṣe láyé yìí. Alátakò làwọn tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Àwọn ò sì mọ̀ wípé atakò tí ń ṣe fún wa, wọ́n wà padà wá lé wa bára ẹni tá a bá máa sọ̀rọ̀ báyìí wọ́n ní lágbájá ló ṣe é mr lágbájá ló ṣe nǹkan báyìí wọ́n ṣáà máa takò wá ni wọn ò fẹ́ wá rí bẹ́ẹ̀ wọn ò fẹ́ rí mí wa láàtàn wọn kì í fẹ́ rí ojú wa bó ti wù kó kéré mu alénibáre àwọn alénibáre yìí wọ́n wà káàkiri ni wọ́n máa wá lé wa títí títí títí tó fi máa wá lé wa débi ire ayọ̀ wa ẹ̀yin olùgbọ́ mi tàbá wá ṣalábàápàdé wọn níbi tá à ń gbé ẹ má jẹ́ ká bínú sí wọn níbi tá a ti ń tajà ẹ má jẹ́ ká bínú sí wọn nílé ìjọsìn ẹ má jẹ́ ká bínú sí wọn láàárín àdúgbò ẹ má jẹ́ ká bínú sí wọn gbogbo kíbi láti ṣe alábàápàdé wọn ẹ má jẹ́ ká bínú sí wọn nítorí pé kí ni irú wọn padà wá lé wa bá rí ni ẹlòmíì báyìí ní báyìí pélé tá a bá ń gbé ni ó máa ní wá lára débi títí tẹ́ pé a padà lọ ra ilẹ̀ tá a fi kọ́lé wa. Àwọn míì dẹ̀ ní tó bá jẹ́ pé bóyá ilé ìjọsìn náà bá ní, ó máa padà wá lé wa débi tó jẹ́ pé ire wa wà. Tá a bá wá ní tó bá nírú wọn lẹ́gbẹ̀ẹ́, kódà wọ́n wà nínú ẹbí tá a jọ wà gangan fúnra ra wa. Kódà èèyàn máa ń nírú wọn lọ́kọ, èèyàn máa ń nírú wọn níyàwó nígbà míì. Tá a bá nípa fẹ́ ṣe nǹkan, wọ́n á ṣà máa takò wá. Wọ́n á fẹ́, wọ́n máa rò pé bóyá àwọn ń gbé gidi náà fún wa ni. Ẹni tó bá nírú wọn nínú ẹbí, tàbí ká bá pàdé wọn níbi tá a bá ń gbé, ẹ má jẹ́ ká bínú sí wọn. Wọ́n máa ní wá lára títí tó tó bá lè ṣe fún wa o ẹ má bínú sálé ní báre o irú wọn máa ń padà wá ṣalátakò wa títí títí títí tá a fi máa débi ayọ̀ wa ni ẹ má jẹ́ ká lẹ́ni sí ẹ má jẹ́ ká bínú sí alẹ́nubárì o mi ò rí jù báyìí lọ lọ́sẹ̀ orúkọ tèmi ò yí padà o Adéríkẹ́ ni mò ń jẹ́ ìdókòó lọ́sẹ̀ tó ń bọ̀ káfíńrin pàdé láṣẹ Èdùmàrè àánú Ọlọ́run kò ní fọwọ́ sílẹ̀ ó dàbọ̀.